ó ga o Muyideen tún ti ju motivational talk míì síta o ó ní àwọn tó ń bayí ọmọ jẹ́ tán bayí ọmọ ọlọ́mọ jẹ́ ó ní èrè wo náà fẹ́ gbà níbẹ̀ o ó ní ọdún mélòó là á lò láyé tá à ń wẹ̀wẹ̀ erin táwọn kan ń ṣèkà ó ga o tá a gan lọ̀rọ̀ Muyideen bá wí nínú fọ́nrán yìí ẹ̀yin èèyàn torí ọ̀rọ̀ Muyideen ó ti wá lágbára báyìí lẹ́nu ọjọ́ mẹ́ta pẹ̀lú àwọn motivational talk tó ń jù ta lẹ́yọ kọ̀ọ̀kan ẹ ti jẹ́ ká jìjà wò fọ́nrán yìí ká tún gbọ́n tí Muyideen ti jì síta lọ́tẹ̀ yìí kẹ̀dẹ̀ máa bá mi fèrò ti yín nípa pé ta gan ló ń bá wí nínú fọ́nrán yìí pẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ kẹ́ máa jò opinion yín sí comment you are welcome to CloudBloggers TV remember to subscribe like share and follow us. ó sì tó ń ní èrò aburú sọmọ nìkejì ó tó ń ṣàìdá sọmọ nìkejì ó tó ń ba ayé ọmọ ọlọ́mọ jẹ́ kò ń gbọ́ pé ìjẹ̀yà ìjẹ̀yà ẹ̀ṣẹ̀ ń bẹ lọ́rùn àpáàdì ìwọ sì tó ń ba ayé ọmọ ọlọ́mọ jẹ́ kí ló wá dé ìjọ mélòó la lò nílé ayé gan tá à ń wẹ̀wù rin ìjọ mélòó la fẹ́ lò láyé tá à ń wẹ̀wù rin ẹ jẹ́ dáadáa nú ayé torí ìgbà tá a bá kú. Hmm? ẹ jẹ́ àṣẹ dáadáa nú ayé torí bàbá bá kú bá a ṣe dáadáa nílé ayé á kú náà ni bá a ìdá nínú ayé á kú náà ni nínú ká wá ìdá nínú ayé àti ká ṣe dáadáa nínú ayé èwo ló pé jù nínú ká kú. láyé káwá lọ jẹ̀yà lọ́rùn. tàbí nínú kákú láyé ká lọ jẹ̀gbádùn lọ́rùn. èwo ló pé ire ló pé ìkà ò pé ń gbẹ̀yàn bá ṣàìdá ńlé ayé. tó wá kú tán tó wá dọ̀run tó wá lọ jẹ̀yà wọ́n ti ẹ̀ sọ bá àti ẹ̀dọ́run rí ebi à ń ròyìn ọ̀run wọ́n ròyìn ọ̀run nínú Quran wọ́n dẹ̀ ròyìn ọ̀run nínú bíbélì wọ́n dẹ̀ ròyìn ọ̀run àpáàdì nínú Quran wọ́n dẹ̀ ròyìn ọ̀run àpáàdì nínú bíbélì pé béèyàn bá ṣe ṣe aburú tó nínú ayé bẹ́ẹ̀ náà ni ìjìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ ó ṣe pọ̀ tó lọ́rùn àpáàdì kí làwa ń ṣaburú nínú ayé sí kí ló dé tá ń ṣaburú láyé níwọ̀n àgbà tá a ti mọ̀ pé ìjìyà ẹ̀ṣẹ̀ ń bẹ fẹ́ tó bá ṣaburú nínú ayé kí la fẹ́ gbà nú aburú gan kí la fẹ́ gbà nú tẹ̀m̀bẹ̀lẹ̀kún ìwà ọ̀tẹ̀ ìwà abatẹnijẹ́ kí la fẹ́ gbà bẹ́ẹ̀ kí la fẹ́ gbà náà wa agbọ́tẹ̀kù wí fún ẹyẹ kí la fẹ́ gbà nínú ìwà agbọ́tẹ̀yẹ wí fún ẹkù. ó lágbára o ọ̀rọ̀ lẹ́gbọ́lẹ́nu Muyideen yìí o ìmọ̀ràn lẹ gbọ́ tó tún jù tàyí o ṣùgbọ́n ta lọ̀rọ̀ Muyideen gan bá wí gẹ́gẹ́ bí ìbéèrè tí mo béèrè lẹ́ẹ̀kan ta lẹ̀yin lérò wípé ó ń bá wí pẹ̀lú àwọn ọ̀rọ̀ àwọn òkò ọ̀rọ̀ oríṣiríṣi tó ń jù ta tó ń pè ní motivational talk kí ló opinion ti yín ẹ máa jù sí comment fáfáàní ẹ̀yin tí bá wá fẹ́ ṣe ìpolówó ọjà yín lórí ìkànnì tàbí tẹ́ fẹ́ kàn sí wa ẹ máa kàn sí wa through whatsapp number wa tó wà ní orí facebook page wa ẹ já lọ gbọ́ ìpolówó ọjà yìí ká tó máa dágbére and please remember to subscribe like share and follow us thanks for watching